إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدك الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل ومن يتق الله فقد فاز فوزا كبيرا عباد الله المسلم الذي يرجو التقرب إلى الله عز وجل ويرجو محبة الله عز وجل لا يكتفي بل يؤدي النوافل وتطوعا قال النبي صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحق ولا يتقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضته عليه ولا يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي تبطش بها ورجله التي يمشي به ولئن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه رواه البخاري ومن أعظم النوافل التي يتقرب المسلم بها إلى الله عز وجل صلاة الزحى وهي صلاة الأوابين قال النبي صلى قال أبو هريرة رضي الله عنه أوصاني خليلي بثلاث لست بتاركهن ألا أنام إلا على وجه وألا أدع ركعتي الدحى فإنها صلاة الأوابين وبصيام ثلاثة أيام من كل شهر رواه ابن خزيمة وأصله في الصحيحين وقال النبي صلى الله عليه وسلم لا يحافظ على صلاة الدحى إلا أواب وقال صلى الله عليه وسلم إنها صلاة الأوابين رواه ابن خزيمة وصلاة الضحى تسبغ عن شكر الله عز وجل كل يوم لقول النبي صلى الله عليه وسلم يصبح على كل سلامة من أحدكم صدقة وكل تسبيحة صدقة وكل تحميدة صدقة وكل تهليلة صدقة وأمر بالمعروف صدقة ونهي عن المنكر صدقة ويجزه من كل ذلك صلاة ركعتين يركعهما من الزحى رواه أبو داود رواه مسلم رواه الإمام مسلم وصلاة الزحى وصية الرسول صلى الله عليه وسلم لأصحابه قال أبو الدرداء أوصاني حبيبي بثلاث لن أدعهن معي بصيام ثلاثة أيام من كل شهر وبصلاة الضحى وألا أنام إلا على وجه رواه مسلم ومن صلى صلاة الضحى أربع ركعات كفاه الله عز وجل طول يومه قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى يا ابن آدم صلي لي أربع ركعات أول النهار أفرك آخرة رواه أبو داود ومن خرج لأداء صلاة الضحى كان له كأجر العمرة قال النبي صلى الله عليه وسلم من خرج من بيته متطهرا إلى صلاة مكتوبة كان له كأجر الحاج المحرم ومن خرج إلى تسبيح الضحى لا لا ينصبه إلا إياه كان له كأجر العمرة رواه ابن حبان وثلاث ومن صلى ثلاث الدحى فقد أسرع الرجعة وأعظم الغنيمة بعث النبي صلى الله عليه وسلم جيشا فأعظم الغنيمة وأسرع الكرة فقال رجل ما رأينا قط بعثا أعظم غنيمة وأسرع كرة فقال النبي صلى الله عليه وسلم ألا أخبركم بأسرع كرة وأعظم غنيمة الذي توضأ من بيته فأحسن الوضوء فصلى صلاة الغداء ثم أعقب بصلاة الضحى فقد أسرع الكرة وأعظم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 من صلى الصبح في جماعة ثم جلس يذكر الله عز وجل حتى تطلع الشمس ثم صلى ركعتين كتب له أجر حجة وعمرة تامتين تامتين تامتين رواه أبو داود والطبراني وغيرهما أدبتهم آه، الله ọlọ́ọ̀bá ọ̀kan ṣoṣo ìtọ́jọ́ sí pé ó ní darí àkóso ilé ayé àti sánmà àti gbogbo ń sáwà ní inú rẹ̀ a tọrọ ìkẹ́gbẹ̀ fún anábí wa Muhammad sallallahu alaihi wasallam ẹni tí ọlọ́ọ̀bá tí ó gbé dìde láti lè jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńlá ayé pátá ìkẹ́ àti ìgẹ̀ náà fi máa bá àwọn ará lé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn àti abá tó tẹ̀lé ojú ọ̀nà máa di ọjọ́ ìgbéǹde alkiyama ẹni tí ó bá jẹ́ mùsùlùmí tó ṣe pé ó wá kí ọlọ́run kó nífẹ̀ẹ́ rẹ̀ ó wá kí òun àti ọlọ́run kí wọ́n jẹ́ ọ̀rẹ́ ayò kó súnmọ́ ọba tí ó pa ìsúnmọ́ èṣù àti ọmọ ogun èṣù yóò pa wọ́n sí tó ṣe é pé ọlọ́run bá nìkan ìní yóò mú ní ẹni tí yóò máa wọ ìyọ́nà rẹ̀ yóò máa wọ ìfẹ́ rẹ̀ tí ò ní wọ ìyọ́nà nǹkan míì yàtọ̀ sí ọlọ́run bá wọn subhanahu wa ta'ala yìí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò ní jẹ́ tó ṣe é pé ìran ọ̀ràn yẹn nìkan àbí àwẹ̀ ọ̀ràn yẹn àbí nǹkan tí ọlọ́run ti lọ́ràn yẹn nìkan ìní yóò máa ṣe kíkọ̀ sí pé àwọn kan tí èso ọ̀rọ̀ àyàn ṣùgbọ́n tí èyàn tó fi máa ń súnmọ́ ọlọ́run ọba tí fi máa ń gbà ládàá tí èyàn fi máa ń nípò níwájú ọlọ́run ọba wa subhanahu wa ta'ala yóò tójú kòkòrò láti lè máa ṣe oníranran rẹ̀ eléyìí wà níbàámu sí ọ̀rọ̀ tí anábì wa Muhammad sallallahu alayhi tí ó sọ ti sàbí pàtàkì ní Abu Hurairah radiyallahu anhu fiyogba wa soso wa ninu fa'ihul-bukhari a na-ebi sallallahu ariku wasu-illam o ni alamu obasa yi ke eni te o ba mu ore mi olorife mi tun mu lota tun gbogboci alamu obasa yi ke ohun ti tebi okun peluru eni bee Yenike ke ohun lo opu iru eni bee jagun ẹ̀ntì ọba dojú ìjà kọ́ náà ọba wa subhanahu wa ta'ala irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣègbè láyé ó ti pàdánù lọ́jọ́ ìgbẹ̀lẹ̀ àlùkìyàmà báwo lè yẹn tí wọ́n ti ẹni tọ́nà ọgbọ́ ma gbèjà rẹ̀ tí ó jẹ́ olólùfẹ́ ọlọ́run ọ̀nà ọba tẹ̀síwájú pé ẹrúsìn mi kò ní máa súnmọ́ mi pẹ̀lú nǹkan kan léè tí mo nífẹ̀ẹ́ sí jùlọ ju nǹkan tí mo ṣe àyàn yẹn ni pé ìjọ yẹn fi máa ń súnmọ́ ọ̀nà ọba jùlọ tọ́nà ọba nífẹ̀ẹ́ sí jù ó ní àwọn nǹkan tọ́nà ọba jùlọ ọ̀ràn yẹn irú ọ̀ràn èyí ó mú lọ́kùnkúndùn àwẹ̀ ọ̀ràn zaka hajj àti àwọn nǹkan míì tọ́nà ọba ti lọ́ràn èyí ò ní fi ọwọ́ rárá bó kọ́ mi. sẹ́yìn bá ti wá yege níbi nǹkan tí fún tọ́já sí pé ó ń ṣe bó ti tó àti bó ti yẹ anabi wa muhammad sallallahu sọ pé ọ̀nà ọba ní pé mi ò tún ní yẹ̀kù ní tó tún máa fi àwọn nǹkan tó pé mi ò sí lọ́rùn àyàn lé lórí ṣùgbọ́n èèyàn mi ó náà àwọn sí máa tí ò ní nígbà tó bá wọn náà bá sọ pé òun ó di ẹni tí ó nífẹ̀ẹ́ sí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ débi pé òun ó di etí rẹ̀ ìtọ́já sí pé ó fi ń gbọ́rọ̀ kò ní lè fi gbọ́ nǹkan kan míì kí nǹkan tọ́jú nǹkan tó lẹ́tọ̀ọ́ lọ òun ó di ojú rẹ̀ ó tó fi ń ríran kò ní máa rí nǹkan míì yàtọ̀ sí nǹkan tọ́já sí pé ọjẹ́ nǹkan èyí tó lẹ́tọ̀ọ́ kò ní máa wo nǹkan haram ọwọ́ rẹ̀ kò ní fi mú nǹkan kan ní tọ́yàtọ̀ sí nǹkan halal bákan náà ẹsẹ̀ rẹ̀ kò ní fi lọ ibi tó bá jẹ́ nǹkan halal lọ. tí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó tọrọ nǹkan lọ́wọ́ mi màá fún tó bá sì kúrò níbi aburú kan àbí ibi kan tó àdébí ìjẹ́kọ̀ọ́ yọ̀ wáyé pé ẹni tí ó jẹ́ olólùfẹ́ nítòótọ́. lẹ́yìn tó ń pé ọ̀ràn àyàn tó sì tán ṣe ṣùgbọ́n ló ṣe pé ọ̀ràn àyàn gan kò tí ì ké tán ebi tí yóò ṣe náfìlà irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò mọ mùsùlùmí lásán ṣùgbọ́n kò ní í jẹ́ ayọ̀ náà lọ́wọ́ gbogbo ẹni tí ọba jẹ yó tó ṣe pé òun ti di olólùfẹ́ ọlọ́run látara bẹ́ẹ̀ òun ọ̀wá bùkátà sí ó kírun àbí ó tó lè máa yọ̀ ń dá fáwọn èèyàn wípé ìwọ ò níbi kọ́ máa gbààwẹ̀ àti gbé e. o ò níbi kó kírun àti gbé òun e. àti ṣàìtàn òní wọ́n jọ ń jẹ ni wọ́n jọ mọ̀ torí bí ànábi sallallahu alaihi wasallam ní pé èèyàn fi súnmọ́ lọ́hùn òun ni tọ́mọ̀ bàbá ti lọ́rùn àyàn àti àwọn iṣẹ́ àdúgbò rẹ̀ lára àwọn iṣẹ́ téèyàn wá máa ṣe tí èso ara èèyàn ṣùgbọ́n téèyàn fi máa súnmọ́ lọ́hùn wa subhanahu wa ta'ala òun ni sọ̀láàtò dọ́kà yẹ ni náfìlà ìyálẹ̀ta náfìlà sábà máa ń yàn láàrin ìgbà tí òòrùn bá ti tó bá ti yọ nígbà tó òòrùn yọ lẹ́yìn ibi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sígbà náà lásìkò sábà máa ké àìdí yẹn òun náà ni àsìkò dọ́kà ló ti bẹ̀rẹ̀ tọ́jà sí pé yíyan náfìlà yìí àìmọye lábẹ́ lọ́wọ́ ń bẹ̀rẹ̀ yóò sì jẹ́ kéèyàn lè tó súnmọ́ náà bá wọn subhanahu wa ta'ala táyọ àwọn tó ṣe yí pé irun ọ̀ràn yẹn nìkan ni wọ́n ń kí. àkọ́kọ́ ọlọ́sọ̀wà fún ní pé ànábì sallallahu alaihi wasallam ó pè ní salatul awwabi ẹ lè rí ẹni tí ó tẹpẹlẹ mọ́ náfìlà ìyálẹ̀ta àti kéwọ́ ẹni bẹ́ẹ̀ kọjá sí pé ẹ̀mí rẹ̀ kún fún ìpadà sọ́dọ̀ náà ìmọ̀ àtúbà lọ ẹnìkan tó mọ̀ yìí pé òun wá bùkátà sọ́nà láti lè wá forí sí ẹ̀ṣẹ̀ wọn àti àwọn nǹkan tó yá sí pé ó ń ṣe tí ó kù káàtó ẹni tó mọ̀ pé irun ọ̀ràn àyàn wọn kò lè gbóhùn débi kankan lára nǹkan ìtọ́já sí pé ọlọ́run bó tó fi síjú àánúwò òun òun náà ní kó òun tó ìkálára sọ̀hábà pàtàkì ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní olólùfẹ́ mi ti sẹ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ẹni tí mo nífẹ̀ẹ́ sí jùlọ ó sọ àsọtẹ́lẹ̀ nǹkan mẹ́ta fún mi àkọ́kọ́ nínú rẹ̀ ní pé kí ìgbìyànjú kó tó pé mò ń kí wípèrè ṣẹ́fẹ̀ àti wípè síwájú òkè tó sùn iye fẹ́ntì ọba jẹ́ pé ọmọ yìí pé òun ò ní lè jí lóru lẹ́sìkì torí pé àsìkò tó lọ́lá jù láti kí òun náà ni nígbà tí èèyàn bá jí lóru ẹlẹ́ẹ̀kejì òun náà ni kó wọn máa ṣe dùhà kó wọn máa ṣe náfìlà ìyálẹ̀ta kọjá sí pé yálà síwájú kó tó lọ sí ọ́fíìsì rẹ̀ àbí ṣọ́ọ̀fù ẹ̀ àbí nígbà tí ó bá dé inú ọ́fíìsì rẹ̀ àbí ṣọ́ọ̀fù ẹ̀ ẹni yóò gbàgbé àlùwọ́lá rẹ̀ tó sì yàn náfìlà

ànábì sallallahu alaihi wasallam wá sọ ìdí tó ń sọ pé kọ́ máa ké ìrun náfìlà ìyálẹ̀ta ó ní pé fa innaha salatul awwabin torí pé ìrun àwọn ẹni tó ṣe é pé wọ́n ń tẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run wọ́n ń túbà lọ sọ́dọ̀ ọlọ́run wọ́n mọ̀ wípé àwọn kù púpọ̀ àfi kí ọlọ́ọ̀ba kó tíjú àánú wo àwọn. nínú ìgbà wọ́n mi èyí tó wà nínú Sahihu Ibn Khuzaimah ànábì sallallahu alaihi wa sallam pé pé ẹnìkan ò ní máa dún ní má kọ́ máa yan náfìlà àyálẹ̀ta àyàfi kọjá sí pé irúfẹ́ níbẹ̀ ọjẹ́ àwòrán ẹni tó ṣe pé ẹlẹ́mìí ìtúbà lọ sọ́dọ̀ náà ọ̀dà ni ẹlẹ́mìí tó jásí pé ẹ̀mí rẹ̀ ọmọ máa ń padà lọ sọ́dọ̀ náà wà nígbàkúgbà lóòrèkóòrè tọ́jọ́ sí pé kò ní fẹ́ kí òun máa wà lẹ́nu ẹ̀ńtọ́jọ́ sí pé ọ̀nà ọba tí ọmọ bínú sí látara àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ àbí àwọn nǹkan tọ́jọ́ sí pé ọjọ́ nǹkan kùjẹkùjẹ èyí tó wà ní ara rẹ̀. sọ̀látò jọ́ka yìí ìran náfílà ìyálẹ̀ta ó tó tí èèyàn bá yàn án nípa wípé èèyàn ti dúpẹ́ orí tọ́nà ọba ti fún yàn látara oríkèéríkèé ara tọ́nà ọba tí ó ti fún yàn torí pé anabi wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní pé oríkèéríkèé ara wa yìí àwọn bùkátà ti ká máa dúpẹ́ lọ́sọ́dọ̀ náà ọba lóòrèkóòrè nípa rẹ̀ lójoojúmọ́ la ilaha illallah táà ń pe anabi sallallahu subhanallah dáǹtẹ àfihànwójú orí ọlọ́run tọ́nà ọ̀bọ̀ fi kọ́ ládàá sàárà lẹ̀ fún wa ni bákan náà allahu akbar dáǹtẹ bákan náà lọ́jọ́ sí pé kọ́ máa pa àwọn èèyàn láti dáadáa nípa ike kí wọ́n kírun kí wọ́n gbáwẹ̀ kí wọ́n yọ zàkà sàárà ni kó sì máa pọ̀ fáwọn èèyàn nípa àbàjẹ́ pé ẹ má mutí ẹ má jalè ẹ má ṣèṣìnà ẹ má. tàtẹ́tẹ́ gbogbo àwọn nǹkan tó jẹ́ sí kọja kọjá tó ń kọ́ fún èèyàn ọlọ́run bó máa ládàá fún gbogbo tá a wá wúyè yìí pé ó yẹ kó o dúpẹ́ fọlọ́run lè rí pé ọlọ́run bá jogún ara yìí fún ojú imú ọwọ́ ẹsẹ̀ o ti yan gbogbo ẹ̀ tọ́ọ̀bà tẹ̀sẹ̀ sọ wípé á ah, ọlọ́run mo dúpẹ́ nípa wípé ó jogún àwọn oríkèéríkèé ara yìí fún mi tọ́ọ̀bà fi lè yan náfìlà méjì ó ti tó nípa wípé kọ́ sọ pé alhamdulillah yóò jogún àwọn oríkèé yẹ fún ọ. anabi wa muhammad sallallahu alayhi wa sallam a máa ṣe àsọtẹ́lẹ̀ fáwọn sọ̀hábà rẹ̀ nípa ìrun sọ̀lá tuntun ha ìyí máa ń jẹ́ kó yé wọn wípé ó sì pàtàkì láti pé kí wọ́n máa fi ilẹ̀ àti gbọ́ nǹkan tí Abu Hurairah radiyallahu anhu tí ó sọ kìí ṣe Abu Hurairah nìkan Abu Darda anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó fi sọ àsọtẹ́lẹ̀ fóun náà pé kọ́ máa tún ní má ìrùn ìyálẹ̀ta kọ́ máa fi ilẹ̀ nígbà kọ̀ọ̀kan kórí pé òun sojú kòkòrò láti lè láti lè kí bákan náà Thank you tí ẹ bá lè gbìyànjú ó kéré yányá rákà mẹ́rin tó bá lè kí rákà mẹ́rin gbogbo ọjọ́ gbà yóò ju ìṣẹ́jú márùn-ún lọ ẹ wo àsìkò téèyàn ń lò dànù léèrè wípé ẹ̀yàn ń wọ whatsapp ni àbí youtube ni àti gbogbo àwọn ẹ̀ka ìtọ́jà sí pé à ń fi fóònù wá sí E ma eyi ń lò lérí àwọn nǹkan wọ̀nyí tó fi pé ìtọ́pọ̀ bẹ́ẹ̀ so kéèyàn wá fi ìṣẹ́jú márùn-ún lẹ̀ síwájú kó tó jáde lọ síbi iṣẹ́ rẹ̀ àbí ìgbà tó débi iṣẹ́ rẹ̀ náà ni ló fi ìṣẹ́jú márùn-ún lẹ̀ tó wá ké rákà mẹ́rin lásìkò ìyálẹ̀ta àlẹ́bí yóò fi ìsọ kúrò ní gbogbo aburú kò sí ilé dábúrú ìtọ́jà pípé yọ kàn àti ọ̀nà ọba wa subhanahu wa ta'ala ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ọlọ́run bá sọ pé yabna adam irọ́ máa níbi adam sọ́lé lé arba arka'an awwalan nahar gbìyànjú láti kíraka mẹ́rin kéré fún mi níbẹ̀rẹ̀ ìsẹ̀mí ìgbàtọ̀ ọba jísáyé ìyẹn ni pé lásìkò ìyálẹ̀ta gbìyànjú láti kí rákà mẹ́rin péré áfíríkà àfẹ́rà gbogbo ọjọ́ àsìkò yòókù tó lò nínú ọjọ́ náà sílẹ̀ fún mi yálà dáadáa lọ ń wá lọ́jọ́ yẹn sílẹ̀ fún mi aburú òní ọjọ́ sí pé ọ̀fẹ́ kọ̀ọ̀kan sílẹ̀ fún mi ìwọ sáà ti gbìyànjú láti ti kí ni láti lè kí rákà mẹ́rin ẹ wo ládàtì yẹn fi dúnra rẹ̀ látara wípé èèyàn máa ṣe nǹkan yìí àwọn nǹkan èyí tó jẹ́ títí àwọn èèyàn fi ń wá sọ̀ra àbí tí wọ́n fi ń wá rìsìkì àyímáyé owó ní àná lé lórí ẹlòmíì ò ti kèfè rí látàrí tí ó sì máa fira rẹ̀ ní mùsùlùmí sọ̀rọ̀ kà mẹ́rin kéré tí ò ní gbàyàn ju bí ìṣẹ́jú mẹ́rin ìṣẹ́jú márùn-ún lọ so ẹ wo àdéhùn tọ́nà ọba wa subhanahu wa ta'ala tó ti fún wa yìí pé ìsọ́ ìtọ́já sí pé à ń wá ìjẹ́ ẹ̀mọ́ ìtọ́já sí pé à ń wá kó tó jáde lọ síbi iṣẹ́ àbí ìgbà tó débi sẹ́ni lọ́wọ́ sálùwàlá tó kíráka mẹ́rin ọ̀nà ọba sọ pé gbogbo nǹkan yòókù sílẹ̀ tó èmi ni màá gbé kí ni o èmi ni màá gbọ́ lára aládá tuntun wà níbi ìran ìyálẹ̀ka yìí ti ṣe náfìlà ó ní wípé pé èèyàn máa ń rírì jẹ tó ga jù táàrí rú ẹ̀rí ẹni tí bá ń kí ìran dùhà ó ní ẹni tó ti já sí pé ó ti kó fàtọ́ pọ̀ ẹni tó kó fàtọ́ pọ̀ nínú ìṣẹ̀lẹ̀ ayé rẹ̀ ó lẹ́ni tí bá ń dún ní má ìran nábìlà ìyálẹ̀jà eléyìí wọ̀ níbàámu sí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì gbé àwọn èèyàn kan dìde láti jẹ́ pípé kí wọ́n lọ dojú kọ ọ̀tá gbẹ́bàá wa náà sì mọ̀ yí pé gbogbo ìṣẹ̀lẹ̀ ayé ànábì sallallahu alayhi wa sallam so ọ̀tá iná ni ó fi dojúkọ torí pé wọn ò fi lọ́rùn lẹ̀ wọ́n lè kó mọ́tà nígbà tó dé màdínà wọn ò fi lẹ̀ rárá anábì wá gbé ikọ̀ kan tí ò sí pẹ̀lú wọn láti pé kí lọ dojúkọ ọ̀tá àwọn akọ̀ yìí wọ́n lọ bí ìgbà yìí pé wọn ò débẹ̀ wọ́n wá dé pẹ̀lú ọrùn ogun wọ́n wá sọ wípé àwọn ò tí ì rí ikọ̀ ogun tó jáde tó yára padà tó sì kú ọrọ̀ ogun tó tó báyìí rí àwọn ò tí ì rí àlẹ́bí sallallahu alaihi wasallam àwọn agbègbè tí kì í fún ilé rò ó ẹni tó ṣe pé ọ yára tètè padà tó sì dájú pé ọ kú ọrọ̀ ogun tó pọ̀ káàrí irú ẹ̀rí tí kì í fún nírò rẹ̀ àlẹ́bí sallallahu alaihi wasallam ní pé irúfẹ́ níbẹ̀ lẹ́ńtọ́já sí pé ó ti àlùwàlá nínú ilé rẹ̀ ó ti àlùwàlá náà dáadáa ó sì lọ kírun àsùnbà nígbà tó kírun àsùnbà tán kò fi máa ní àsùnbà nìkan ó tún wá kí ìrun ìyálẹ̀ta sáńpẹ̀ ní sọlẹ́sùn tó ó tún wá kí máa ànábì sallallahu alaihi wasallam ó ní pé irú ẹni bẹ́ẹ̀ ló fi yára jù padà sọ́dọ̀ náà irú ẹni bẹ́ẹ̀ ló ti kó pọ̀ jù láàrin irú ẹ̀rí yẹn ni pé ẹjọ́ bá fẹ́ máa kó ìfà lọ́pọ̀ tí a lè fojú kà á kó gbìyànjú láti fi ìṣẹ́jú díẹ̀ lẹ̀ nínú ìṣẹ̀mí ayé rẹ̀ nígbà tí ọba kọ́kọ́ bẹ̀rẹ̀ ìṣẹ̀mí ayé rẹ̀ láàárọ̀ kùtùkùtù tí ṣe ìyálẹ̀ta láti lè já sí pé kọ́mọ̀ jẹ́ kí á jẹ́ àmọ́ kó tí òun lọ láti lè yànnà fílà yìí ẹ sì rí pé àsìkò yìí lọ́pọ̀lọpọ̀ máa bí sí púpọ̀ lọ́jà ìyẹn lọ́pàá sí ládàá rẹ̀ ti pọ̀ tó tí àwọn èèyàn tí ọba ń wá káàkiri tí wọ́n ti wàhálà tí wọ́n ti gbàgbé ọlọ́ọ̀bá wa subhanahu wa ta'ala tí wọ́n wá sí lè nínú ọ́fíìsì rẹ̀ tó yan náfìlà àbí inú ṣọ́ọ̀bù rẹ̀ lọ wà tó wá yan láàrin ìtọ́jú péréte tó ọ̀pá nǹkan méjì pọ̀ ìyẹn ni pé kò tí ṣíṣe kò tí lọ fi rí tún fi sọ́dọ̀ lára àjùlọ ọlá tó wà fún ìran duha náfìlà duha yẹ náfìlà ìyálẹ̀ta òní pé ládàá rẹ̀ bí umra bó ti ní wàhálà tó tó yá sí pé ọwọ́ àbòkátà sí pé kò gbéra láti ìlú rẹ̀ lọ sí láti sí kò tó lè rí ládàá rẹ̀ gbà tó kí anabi wa muhammed sallallahu alayhi wa sallam oníke ẹni tó bá jáde nílé rẹ̀ lẹ́yìn tó ti fi àlùwàlá síwájú kó tó lọ mọ́sálásí ó wá lọ kírun àsùnbà ní jama nígbà tó wá kíta kò tún wá fi mọ nírun àsùnbà nìkan bí kò sí pé ó tún ké sọlá tó dùhà irun ìyálẹ̀ta anabi wa muhammed sallallahu alaihi wasallam ní pé wọ́n kọ́ ládàá yìí pé umra lè fún wàhálà ẹ owó tẹ̀yìn ọ̀nà ẹ wàhálà bí ó ṣe ẹ nǹkan tó jásí ọ ó fi ilẹ̀ láti sọ pé ó ṣe umra ẹ gbogbo ẹ náà wàhálà tẹ̀yìn wá ṣe òun tí ìbá fẹ́ rí ládàá rú ẹ̀ tí ò ní wàhálà tó tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kódà kìí ṣe ládàá umra nìkan ló tún wà fún bí kò ṣe pé ó tún ní ládàá hajj wàhálà tó wà nínú ọṣẹ hajj ọ̀pọ̀ ju wàhálà tó wà nínú ọṣẹ umra lọ bí wàhálà ti pọ̀ tó níbẹ̀ téèyàn ọ̀nàwó tí ọ̀nàra tí ó ṣe wàhálà tí ó fi màlẹ́bí lẹ̀ tí ó fi gbogbo bísíǹsì tí ń ṣe lẹ̀ bí wàhálà rẹ̀ ti pọ̀ tóun ládàá rẹ̀ sì tóbi lọ́dọ̀ náà bá wọn subhanahu wa ta'ala tí n bá ṣe sọ̀láàtù duha pẹ̀lú àwọn mẹ́tẹ̀ mọ́tí anábì sallallahu alaihi wasallam káàlẹ̀ yìí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọ̀nà ọba ọkọ̀ ládàá rẹ̀ lẹ̀. anábì sallallahu alaihi wasallam ó ní kí ẹni tó bá kí àtúnbà ní jàmá nígbà tó wá kí tán kò kúrò nínú mọ́sálásí ó ń pe àtúkà subhanallah alhamdulillah la ilaha kọ́ sáré jáde kó nínú mọ́sálásí títí lásìkò dùhà fi tó àsìkò dùhà ò ti si sí àsìkò àtúnbà síwájú káàbọ̀ ó tó lù àsìkò dùhà fi tó torí pé tóòrùn bá ti yọ lẹ́yìn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sígbà náà ó náà lásìkò dùhà ànábì sọ́gbọ́n bá nígbà tí àsìkò wá tó ó wá sí rákà méjì péré anabi sallallahu alayhi wa sallam pé wọ́n ládàá pé ó ti hajj àti umra wọn kọ́ lẹ̀ fún ní pípé tí ò ní lẹ́sìn kankan so ládàá wo ló tún eléyìí ní pé nínú islam àìmọye nǹkan lọ́wọ́ àbẹ̀ tó pé sí tá a bá máa ká láti já sí pé kí ládàá wọ́ pọ̀ gan-an níwájú ọlọ́run torí pé awọ́ bùkátà sí kò sí tó lè gbé ọmọ nìyẹn wọ àlùjànnà ju àánú ọlọ́run lọ́wọ́ subhanahu wa ta'ala lọ lára déyà sì fi máa rí àánú ọlọ́run òun náà ni àwọn náfìlà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tọ́jà sí pé èyí tó kéré jù òun náà ní káyán méjì tí ò ní gbà wájú ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì lọ tá fẹ́ ní ládàá ti rákà mẹ́rin káyán rákà mẹ́rin kò sí lọ́gbọ́rọ́ kátúntà lẹ́kùn rẹ̀ gbígbà láàyè bá wà tí ọba ti àádá yẹ rárá kéèyàn gbìyànjú kó fi sínú prógrámù ẹ̀ pé nínú sẹ́mi ayé mi o màá máa kí rákà mẹ́rin mẹ́rin lójúmọ́ torí àwọn aládá èyí ọjọ́ sí pé ọ wà ń bẹ̀ yìí ọlọ́run yóò fi ní fún ẹnì kọ̀ọ̀kan wa tẹ́yìn bá ti nípinnu ìmọ̀ rọrùn ṣùgbọ́n tẹ́yìn ọba nípinnu bí láì bí á ti àmọ̀ yìí á ti àmọ̀ ìṣẹ́jú mélòó láà ń lò fún un ọwọ́ mélòó ní wọlé fún wa àìmọye ìgbàlẹ̀ yẹn wà ní ṣọ́ọ̀bù tí kọ́sọ́mà náà ní wá tó láàrin ìgbà tí kọ́sọ́mà wà èdè yẹn ó fi máa tẹjọ́ kí àbí tọ́já pé tí ní ó fi máa kí ni ọ̀rọ̀ kan ní rẹ̀ kọ́ yẹn náà sílà tó lè jẹ́ okùnfà nǹkan tó ti gbogbo máa so àsìkò oúnjẹ wà bẹ́ẹ̀ àsìkò àwọn nǹkan mìíràn wà bẹ́ẹ̀ tọ́já sí pé àwa lè lo àsìkò yìí láti lè yan náfìlà ẹni tọ́jọ́ student wọ́n gba break time irú àsìkò yẹn o lè mú ìṣẹ́jú márùn-ún bẹ́ẹ̀ tí ó wọ̀ ọ́ ní mọ́sálásí tí ó sì ṣe kí ni o. yọ̀nyà náfìlà sáńpẹ̀ ní ẹ̀láṣojú ayé kí ọlọ́ọ̀bá kí o tó ní rọrùn fún èmi àti ẹni kó sì jẹ́ tí a jẹ́ ẹni tí ó rí àánú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala àti ìyọ́nà rẹ̀ ọlọ́lá ìlàlọ́lá aláhùnmá ìgbà islam wal muslimin wa azilla shirka wal mushrikin wa dammir a'da'aka a'da'a ad-din allahumma inna 'abduka banu 'abdika banu 'amatika nafsiyatuna biyadik madin fina hukmuk adlun fina qada'uk nas'aluka bi kulli ismin huwa laka sammayta bihi nafsak aw anzaltahu fi kitabik بفضلك وعلمته أحد من خلقك أو استأثرت به فعلم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذباب همومنا اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لنا ما تقدم من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم قوم إلى صلاتكم يرحمكم Thank you. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الصوم فإن السكرة الصفوف من إقامة الصلاة فيكملها فقرا so àwọn tí a wà níwájú kára gbìyànjú láti bọ́ sẹ́yìn a lè bọ́ sáwọn classes yẹn so ká bá kírun ní iwájú imam ẹ̀lọ́ bá kírun níwájú imam kò nírun so ká gbìyànjú láti bọ́ sẹ́yìn so àwọn classes so ká gbìyànjú láti wọlẹ̀ ọ̀nà àwọn yóò gbà lẹ́sìn fún ọ.